My name is Shetemi Aderogba, popularly known as a celebrity hairdresser. Many people call me Okobiri, as my name implies, because of the female job why they do. If you know me, you don't know person. are involved. Oh. Either good or bad, you must get. Oh. No matter what you do, give the best. Oh. Whatever you do, know that God knows. This life, two things are involved. Oh. Either good or bad, you must get. Oh. No matter what you do, give the best. Oh. In life, you must experience one or two things. Two things. Honey. Honey. Wake up, wake up, wake up. Honey. Are you alright? Mm. Kí I thought as much. Allah, Um, báwo Aláìṣẹ́gun. Oh, praise the Lord. Hmm. Praise the living Jesus. Ìṣẹ́gun. Hmm. Àbí kí n intercede fún ẹni. Hmm, Rárá. O fẹ́ intercession. Mo okay. ókè. Joe, move mo fẹ́ the restroom. Ah, okay, okay. Yeah, vais eh? oh, Yeah, mm. OK. Okay. Yeah, wọlé jọ. ah ah mega beauty ah you are a very very humble hair stylist and kò dé máa wo bí mo ṣe order ẹ online yẹn ọkọ̀ kan sọ fún mi wípé o lè má wà yeah because you are a star you are a celebrity hair stylist and i feel like irú ẹ̀yin tẹ́ máa ń popular báyìí nídìí iṣẹ́ yín ẹ máa máa wò ó pé ah sórílì wọ́ọ̀sì ibi tí mo fẹ́ lọ yẹn ṣá ẹ máa máa select àwọn tẹ́ fẹ́ lọ bá ṣiṣẹ́ àti tẹ́ fẹ́ lọ bá ṣiṣẹ́ well more understand him about the the, the fact mm -hmm. still remains that um èèyàn tó bá afford wa so kò sí nǹkan tó máa mú wa tó máa pè wá tàbá nípa ìyẹn. yeah ah, that's quite professional of you Thank you very that, much. that's very good ah i will not lie to you hmm. most of the time eh, i actually stalk your page ah gbogbo àwọn iṣẹ́ yẹn gbogbo àwọn ohun tó máa ń ṣe fáwọn èèyàn yẹn máa wo máa máa máa láìkẹ ìgbà mi bá máa dàbí kí n gé orí wọn báyìí kí n gbé sórí mi níbi táwọn ọrùn yẹn máa ń da gan-an dé Ah, no, you're so good. You're so good. Uh, anyway, um, this is me. Nice to meet you eventually. Same here, man. Um, mo Okay. So motherfucker, you fẹ́ kí work yẹn God because already mi Come, ṣe nǹkan èmi dẹ̀ ni mo dàbí bestie aha so tó máa ṣe ń rọrẹ́ nígbà kan máa rí news. all right so this is my house. wow well <laughs> you have a very very nice place. man thank you but àwa manage ni ah. Ah, because àwọn olówó bíi ti yín ẹ̀yin celebrity ah, <laughs> ẹ̀yin lẹ́ ń gbà. owó oh, oh, oh, kékèké tẹ́yìn náà fún wa làwọn náà fi afẹ́tura eh, ṣe lọ́wọ́. Um, ọlọ́run á túbọ̀ máa yọ gbogbo wa eh, so let's just get at it so ẹ bá mi come in. Wow. I love my hair. You're welcome, ma. Ah, this is so cute. Okay, tí mo ṣe délẹ̀ nǹkan tẹ́ tú scarf yẹn tí mo rí ojú yín mo ti wò pé ah ojú tí mo ń wò yìí o ẹran tó máa make sense fún lélẹ̀. Ó try gan ni o. <laughs> It's our work, ma. Ọkùnrin tó ń ṣe irun báyìí. Ah, ó try gan it's nice. I like it. Thank you, ma. Màmá pé kó máa bá mi ṣe irun dáadáa. Kò sí problem, ma. Nísìsiyìí mo ti rí pé o good dáadáa. We are always available, ma. Mm ẹ bá mi yí orí yẹn. ok. ẹ pẹ̀lú màá ṣé kò sí. ẹ pẹ̀lú ẹ ah. ṣé kò sí nǹkan I'm um, um, I'm I'm fine. I'm um, okay. I'm perfectly okay. But okay. Ah. Oh. Mm, no, I mean that touch is so gentle. Oh. Ah. bó ṣe ibi tí mò ń fọwọ́ kan ìgbọ̀ngàn gbọ̀ngàn ibẹ̀ yẹn ló máa jẹ́ kí irun yẹn make sense gan so ẹ kì kọ́ cut ẹ̀ tán for the last time ṣe understand ẹ pẹ̀lẹ́. Ah! ok but then ẹ kì kọ́ bá yín park ẹ̀ then kí ni ah! ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ bẹ́ẹ̀ ni ma ó fine gan ma má. <laughs> All right, ma. Good afternoon, ma. How are you? Very well, ma. Yes, sir. Sure. okay, ma. bíbẹ̀ yóò difficult wọn láti wá. àtọ not really ìgbà tẹ text mi mo fi pé bí address ilé yín lẹ fẹ́ fún mi mọ̀ pé hotel ni mà. kò síbi tí èèyàn ti lè ṣe irun náà àbí. bẹ́ẹ̀ ni ma ẹ para ma. ẹ ṣe ma ẹ ṣe ma thank you. ó dùn lọ́kùnrin o. <laughs> ẹ ṣe gan ma. yes ma. sori láti ọjọ́ tó ti ṣe irun mi mi ò get ara mi <laughs> mo kàn fi ẹ́ lálàá ni i was just been fantasizing over you. <laughs> ṣe tèmi. yes ma. I think I'm fine. <laughs> eh? yes ma. àbò like me. ni. <laughs> mo like ẹ ma. mo like ẹ ma. ṣé ìwọ fáìn lóbìnrin. ẹ fáìn ma. Eh? ẹ fáìn ma. thank you ìnà tí fi ń yọ yín lẹ́nu nínú àdìsí náà àdìsẹ́ ìjọra ni. kí ni nǹkan tẹ́ ẹ ṣe fún Mòíní gan-an tó le tó tó bá wọn kí ni Mòíní fẹ́ gbà lọ́wọ́ yìí kí lẹ gbé ń gbà rẹ̀ wàhálà yìí ti pọ̀ jù ẹ sọ fún mi àbísẹ́ yìí gangan kọ́ ni màánù ni síbẹ̀ yìí náà ni. èjọ́ yìí ti pọ̀ jù jọ jújújújú kọ́ pàǹdáhùn ah, ah, ṣe nǹkan tó fẹ́ ṣe kí n ṣe. tó fèjọ́ ṣe yín ni. tá n pè ọ̀sọ̀ ọ̀rọ̀ dùn. Ah, ṣe nǹkan tó fẹ́ ṣe. fi síìtì mi lẹ̀ mọ́ lọ bomi mọ́ lọ bomi. ewu ṣe nǹkan tó fẹ́ ṣe jọ. nǹkan tó mọ̀ mi sẹ̀ nípa ọmọ. ewu ṣe nǹkan tó fẹ́ ṣe. àǹtí mi máa bínú jọ ikú jọ. jọ sùn mo ṣe bíbá yẹn fẹ́ lọ àti ọ̀tọ̀ wa lọ fèsì mi báwọn ṣe dáadáa kó wà òkè tuntun gbọ́. ẹ máa ṣe máa ṣe. Ah, please you attend to you i need to attend to some people over there thank you very much. gbogbo ah, nǹkan tí mò ń ní ìṣe fún yín. àníkí nìkan tẹ̀yìn àti mònú fakọ̀ àti àǹbà tí màánù tó bá dé báyìí tí a bá kí bá tí a kí bá kí àná mi tó tẹ́lẹ̀ yọ náà. ìyá Ọ̀yọ́ tó fẹjọ́ ṣe yín ni kọ́sọ́mà ah, ah, wà ń bẹ̀yàn à ń dá ọ lóye tí ẹ̀ tí ẹ̀ kọ́ gbọ́ nǹkan kan kí ló dé ariwo ń gbogbo ìgbà ẹ ṣọ́ra yín o éèjì yín mo ṣe ti lè yín kúrò ṣọ́ọ̀bù ẹ ṣọ́ra yín o ẹ ṣọ́ra yín o hmm. ẹ má sọ̀rọ̀ kan ẹ kúrò mẹ́rin fún. ọ̀gá àdáyé ẹ̀ńtátẹ́mẹ́ǹtì náà ni ẹ̀rí pé ó jọ mọ́ ọdún. ayé tí ọmọ náà kò kí yìí o. sórí nǹkan tó ọmọ tó nǹkan tó ọmọ tó fi wá sí ọ̀dọ̀ mi níbi ìní kọ mọ lọ fi sí ti mi lẹ ẹ̀yìn ẹ dákun ìwọ ń tiẹ̀ ṣé àwọn ajá sẹ́rà làwọn ti ń kó kinní wá bọ̀gá ni àbáwọn tẹlimúdùn. ó ti tẹlimúdùn kọ Test by moonlight. Ṣèbí station kan náà ni tó ń jẹ́ wa. Police station. Police station. Ń wo bẹ́ẹ̀ náà. Ah! Police station láti agbọ́gà. Wọ́n náà gbọ́gà lọ́nu. My name is Shetemi Aderogba, popularly known as celebrity hairdresser, aka Magic Finger, aka Ọkọ Gbogbo Obìnrin like they do call me. I do every every kind of human hair. You understand? I I, I do it to every customer satisfaction you understand like I give it my best my best shot at all time. gbogbo àwọn kan tó rí nìyẹn tó ṣe ń pè mí ní ọkọ gbogbo obìnrin cause obìnrin tí ó bá ti dé salon mi kò tí lè wà satisfied pẹ̀lú orun tẹ́nibọ̀dé bá ṣe because tó bá wá síbí báyìí you understand a máa ń fún wọn ní the best like a máa fún wọn ní like the last best tani so that's about that. Um, so I want to know what inspired you on this profession because the other other jobs like barbing engineering, you know, doctor and co. So what inspired you? What gave you this? I would like to advise everyone watching me out there, you understand? I tell you what, Tanri, yeah? Okay, My dear. Mm-hmm. So you understand? Whatever you feel you can do. Hey, mọ bọ̀bọ̀ iṣẹ́ pọ̀ ń ta tí wọ́n lè pọ̀ whatever you have this passion for go for it and do it and God bless you. <laughs> Eh. because uh, uh, uh, guy yìí ló ń ṣẹ̀rọ ẹ̀jọ̀ sami ni. dá ọwọ́ mi lórí ọ̀hún èèyàn tí mò ń tún orí ọ̀hún èèyàn ṣe eh, ẹ̀ ọ̀hún ni ṣe tèmi lórúkọ ẹ̀ ṣe tèmi. bẹ́ẹ̀ni ẹ̀jọ̀ ah. sami ni. second time tí mo máa gbórúkọ ẹ̀ nìyẹn kò ń ṣe common name ọmọ àwọn ah, orúkọ tó unique ni eh, he is quite talented àbí àtọ́bà ah, sọ fún mi mi ò lè mọ̀ pé ọkùnrin ló ń ṣe irun òun ló ń ṣe o the good the same young man. very good hairdresser. Ah, ó máa ó máa mọ̀ṣẹ́ gbọ́ngbà yẹn. ó máa tún ayé èèyàn ṣe ọlọ́run máa tún ayé títí ẹ náà so nǹkan tó wà ah, nínú. I'm impressed. So very I would like impressed. to say a very very big. Bóyá màá dé invite ẹ wá sí church. Very very much Soberance Africa ah, television. That's a good idea. It's really a pleasure you like. Èmi tẹ̀sẹ̀ ń ronú ni pé na recommend ẹ̀ to ti dé máa ṣe ohun tiẹ̀ and um, uh, uh, women in the church call him a patronizer. So, Of course. Uh, okay um, bóyá ká lo period crusade tá a fẹ́ ṣe. Exactly, exactly. Kowa, Kowa, we pray for him. I introduce as a congregation. Uh, this is nice. I, I love talented people. You know, tó bá ti ń ṣe iṣẹ́ ọwọ́ tó mọṣẹ́ quite good. I'm highly impressed. Mm. up? Ṣé wọ́n pa? I'm fine. Ah ah, pretty baby. Ṣé o padà get me back? Mo mo try. Mo ti seen address yẹn something. Ah, oh, try, oh, try, try, try. You're looking good. Sit down. I'm so happy to see you. Thank you. You're looking good. Ìgbẹ́ tó sọ̀rọ̀. Good traveling. Ṣé ṣàwà pa? Mama, I'm okay. Mo jẹ́ pé boyfriend mi fa. Baby! Baby! Yeah. Ọmọ finally meet ẹ lórí. What's up? Um, baby, meet yeah. my friend. Priscilla ó ṣáà ti máa Priscilla Priscilla meet boyfriend oh really Priscilla Akemi <laughs> ti sọ púpọ̀ fún mi nípa ẹ̀ pie. wa okay Okay. well um, by the way my name is Ṣetemi. Ṣetemi Ṣetemi Ṣetemi. oh Ṣetemi Ṣetemi. <laughs> Chetemi the hairdresser. Exactly. Oh, I heard a lot about you, Chetemi. Yeah. Oh, Chetemi. <laughs> Oh, baby. So, so, okay. I'm fine. Oh, Papa. Yeah. Um, Kiniki, you're fine. Okay, water is okay. Okay. Um, <laughs> okay, let me get some water. Mumba, sugar. síbẹ̀ ìrè ah, ọ̀rẹ́ ó ṣe wá jẹ́ pò mí ló fẹ́ mú báyìí. ó ní mo kàn fún àìjà rẹ. ó sọ very very welcome so to finally meet boyfriend mi orí pa mark shafit mo ní orí pa fit. ok ẹ fit ẹ. so báwo ni travelling ní alpha pẹ̀lú ẹ̀ how was your trip. fine mummy kan disturb mi kí n máa bọ̀ nílé kí n máa bọ̀ nílé kí n máa bọ̀ nílé wọn ò dẹ̀ ní nǹkan tó fẹ́ sọ kó ṣàfẹ́ rojú mi yìí náà. ṣé lọ́rọ̀ nìkan ní nǹkan tó fẹ́ sọ kó tó lọlé ẹ ìwọ náà ti máa ń jìnnà sílé jù èkó yìí ṣáá ni o ti fẹ́ lọlé rárá kí ló dé. wo ọ̀rẹ́ travel travel the time yẹn kò tẹ̀ sí brain mi kó ìlú gan báyìí ló wà lọ́kàn mi ṣé ní ọ̀dùn ṣe rí mi ni. inú mi dùn for the fact kò tẹ̀ wá bá mi bí nílé boyfriend inú mi tún do times two. inú mi tẹ̀ láti rí ẹ̀ máa wọ̀ rí ẹni yóò di orúkọ tó lọlé Uh, once, no, once we are done with the conference, uh, I'm back home. Okay. okay. Oh. Ah, um, no, no, I won't. I mean, not my mister, but then take care of my girl. Erama. Erama. Error, sir. Yeah, how are you, young man? Very well, sir. Shaking me, my hairdresser. Oh, Error, oh sir. the young man we saw on the telly. Yes, sir. Ah, uh -huh. yes, sir. Àlàáfíà ni. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, sir. Ọwọ́ ah, tèmi rẹ̀. <laughs> Error, sir. Olúwa ṣe me. Bẹ́ẹ̀ni, sir. Bẹ́ẹ̀ni, sir. Nice one. Nice Thank one. you very much, sir. Sophia mi pe orúkọ yẹn ò fún. <laughs> Bẹ́ẹ̀ni, sir. Eh, nice to meet you. Same here, sir. Uh ah. -huh. Yes, sir ó dẹ̀ dára díẹ̀ lórí <laughs> ṣe slim fit báyìí. yes sir. Ah, I must commend you. You are really doing a wonderful job on my wife. Thank you very much, sir. Orí oríṣiríṣi ara ni mo rí lórí ẹ̀. Bẹ́ẹ̀ni sir. Mi ò tẹ̀lé ti mọ̀ pé ọkùnrin ni ó ń ṣe <laughs> àwọn ọrùn yẹn. Bẹ́ẹ̀ni sir, bẹ́ẹ̀ni sir. Ọlọ́run á túbọ̀ máa dúró tì ẹ́. Àmín sir a máa kọ́ ẹ̀ wá mọ̀ ọ̀ma àmọ́ ọmọ ṣe orí akàn kì í gbogbo ohun tó fúyà tó wo nínú ìgbésí ayé ọlọ́run àbẹ̀ sí ṣáà máa ṣe bẹ́ẹ̀ yẹn you are very gifted thank you very much sir I like that I'm highly impressed thank you very much sir. olúwa ṣètò. bẹ́ẹ̀ ni sir you feel at home. all right sir ìyàwó mi á tọ́jú ẹ. yes sir mo dẹ̀ fẹ́ dé kí n bá ẹran. kò sí problem sir ẹran alára. kò sí wàhálà sir all right sir thank you sir. yes sir thank you sir. Yes, ma. Am yes ma dáadáa ni ma. ṣé traffic ò mọ ẹ lọ́nà jù. ẹ ó wà díẹ̀ but then mo mo tètè débẹ̀ báyìí. I like aṣọ tó wọ yìí o. very nice me too. mo ti miss ẹ gan-an. ó yá jà lọ ṣe nǹkan tó wá síbí báyìí fún. but then owó tẹ promise me the last time ẹ ti fún mi ní àwọn mo dẹ sọ fún mi pé mo fẹ́ mo ní ìdówó yẹn gan. ṣé tèmi ṣé mo promise ẹ lówó rí tí mi ò fún ẹ ni. mo sọ fún yín pé lè urgent mo fẹ́ lò mo fẹ́ lò. calm down má fún ẹ kó tó kúrò bí báyìí má fún ẹ. ẹ ṣọ. ẹ ṣọ gan. ó yà náà. ẹ lọ ṣe nǹkan tí mo promise. yọ kíní kúrò lọ́rùn kúrò lọ́rùn. àti lọ́nà. hey hey hey hey hold it ṣé tèmi where have you been since yesterday o ti lọ láti àná i kept calling and calling and calling you never pick my call o ò dé tún pè mí padà ah no no this is so bad where have you been i mean sọ fún mi níbo ló lọ just tell me i need to know. so is that why you're hungry. of course yes ah, i need to know i mean i've been calling you. well. Uh... I'm really sorry. I had to go for a home service yesterday. Home service? Again? Aha! me! for God's sake. I've told you, most people stop. I mean, you really need to stop all this home service Don't shake ṣe káàkiri. I don't like it. But you know, this this same home service we're talking about you must ti máa ń rí àwọn owó kékeré tí mi náà fi ń I know. So I can't I can't just quit it like that. You, you really have to you really have to because òun jẹ́ kó affect relationship èmi àti ẹ̀ kò tẹ̀ dùn mọ́ mi no i don't like it mama pè ẹ́ òun ní gbé aago wá sọ wípé o wà níbì kan and i'm very sure pé o lè jẹ́ pé obìnrin ló ń ṣerun fún bẹ́ẹ̀ yẹn ló ṣe pick up because tó bá yẹ pé ọkùnrin ló ń ṣerun fún wàá sọ̀rọ̀ freely okay you know what you know what i really need to do something about this and that's going to be buying you off this home service thing. what do you mean buying me off. yeah i'm i'm gonna pay you. Really? I'll prepare good money for you. I want you to decline all home services. Well, the only person to lè home service from only me. All right. Tó bá sì ń ṣe home service more. Really? No, no, no. Yeah. Okay. I'll give you the money. Please. Be be big. Yes. Is that ideal? Ah. Have I ever promised and failed? Well, not really, but then are ah, money that you confirm now. One million naira to start with. Are you serious? I'm so serious. One million naira. I promise you. Whoa. Yeah. Thank <laughs> you. but sincerely, nǹkan tó do dùn mí ó dùn mí I am sorry it, it won't repeat itself again. now okay. promise me never ever no home service never. okay I promise no more home services. that's my baby. love you. <laughs> I miss you. miss you too. <laughs> so Yep. Now that you are all mine, okay. you know what we're gonna do right now? Of course I do. Go inside. Yeah, And you gonna do it to me, baby. Give it to me. I give, give it, it to me, baby. bó ṣí ọ̀rọ̀ tó sọ lẹ́nu bó ṣí orí burúkú ọ̀rọ̀ tó sọ lẹ́nu tani dálé ẹ̀ máa gbọ́ ṣọ́ ara ẹ̀ o ṣọ́ ara dúró just listen to yourself jọ kí ni ọkùnrin ṣe tóbìnrin ò lè ṣe sọ fún mi you need to understand something ṣùgbọ́n tí bàbá yìí bá ṣerun tí mẹ́gà bá ṣerun fún ẹ Ah, ni mo máa dàbí ìyàwó ọ̀sìn gí ni ó dàbí ní gbóni kòkó tí bọ́ yẹn fi sí ọwọ́ tó yẹ pé ó máa ń jẹ́ kí irin ẹ ó máa ń look so unique and beautiful josiriola I just want to be part of the great things that I've done here with him yes baby ah, thank you. pẹ̀lẹ́ nǹkan ṣe ẹ ò mọ̀ nǹkan tí ń ṣe ẹ ò mọ̀ ti gẹ ẹ tiẹ listen sórí àkọ́tọ́ tó ti wo interview bọ̀bọ̀ yẹn lórí tẹlifíṣàn nínú ilé yìí ló ti ní problem aláàárín èmi àti ẹ mo fi ń dá ẹ lójú wọn bí wọn bí wọn bí ya ẹ rí ya ẹ mo sọ kó lọ ó lè jù bẹ́ẹ̀ lọ kó lọ sọ́dọ̀ bọ̀bọ̀ yẹn kó wá lọ sọ pé o fẹ́ ṣe irú bẹ́ẹ̀ kàkà kó lọ sọ́ọ̀dù ẹ̀ tó bá yẹ pé bọ̀bọ̀ yẹn nìkan ló kù lórí ilé ìpín nílé ajé yìí o ní yà ṣerun mọ. baby wait sórí irun tí mò ń ṣe látijọ́ mo kàn ń manage ẹni o ìfà torí mi ìṣòro wàá rí pé torí mi kò fine gan mo kàn ń manage ẹni bó tí n bá lọ ṣerun lọ́dọ̀ mẹ́ga hmm. i am very sure pé o máa jẹ dòdò ẹ̀gbà bẹ́ẹ̀. listen listen to me if you go there eh, tó lọ ṣerun yẹn bẹ wo fún ara mi ni màá jókòó báyìí màá dẹ̀ mú blade màá bẹ́ẹ̀ fi fa orí ẹ̀ ah! àbí kí n mú omi gbóná kí n bọ́ ilẹ̀. no no kí wàá mú ọṣẹ kí máa bẹ́ẹ̀ fi rárun ẹ báyìí kí máa wá bo bí ìgbà kéèyàn bu ẹran ẹran mẹ́ẹ̀ you understand that is what má fọ ọkọ mi má fọ ọkọ mi wo mi ò bẹ ṣeré o if you try that shit with me tó bá gbé orí ẹ lọ bá bọ̀bọ̀ yẹn tó lọ ṣerú bẹ́ẹ̀ nǹkan tó ń wá lẹ́yìn àkànṣù wàá rí nídìí ìwúra o mi ò lè jẹ́ kọkùnrin kankan máa gbọ́wọ́ lé ẹ lórí kankan máa I don't want that is what I want hey hey hey go and bring my food. I'll serve it now. O lè fún mi lápá attention lè kí ló dé kí ló ṣẹlẹ̀ dandan kọkùnrin fọwọ́ kan ẹ lórí ibi tó ti ń bẹ̀rẹ̀ nìyẹn ibẹ̀ ẹ ló ti ń bẹ̀rẹ̀ èmi ojúlára kan fi ń sọrí mo já kùtùkùtù. mo pé ìwé inú ilé ló wà orí inú òru de kí ló ń ṣe nínú ilé yẹn gbọ̀ngàn tó ń ṣẹlẹ̀ nínú ilé wò. bọ̀bọ̀ tó máa ń gbé mọ́tò white wa malians ni malians tó nírun yẹn. ṣé nǹkan tó ń gbẹ ẹ sí fún nílé ni wọn ẹ ó dà pé ti rí iṣẹ́ ní council àná. mo pè wọnú ilé lóko àwọn rínú òróde ni mo ṣe ní ìbéèrè bọ̀bọ̀ yẹn àti madam ti close fún kí ló ń ṣẹlẹ̀ gangan mo kàn fi mọ̀. ẹ tó ti mo nínú ilé nìwọ náà ni bóyá kó bí madam bí òun ló ní ara ẹ̀ tó lè fi ṣe tó wù òun ló ní ṣé kí n bá ẹ̀gbọ́n o ṣe gan àdìmú àdìmú àdìmú She's a fine girl from the other side. Yes. She says she's loving my side. She wanna come to no matter the mind. Grab my kind of bravado. Now she want me, he's a coco. Ah, she telling me she want nobody. She's a diva, she wanna shut him. Yes. Shut him, shut him, shut him. Shit him, shit him, yeah. Yeah. Shit him everywhere like a am on tó bá rọyàn kò lè gbẹnu sá tẹ bá ti rí kẹkígbe mẹga ajé ní fújà owó ló fẹ gbà ẹni mọ wé ló mọ wé ìṣó mọ poverty my way no more cause i do my things and i pay my dues ẹni bá far away, no more. east side to the west side sọmọ wallet every day and night when money go touch you you sef you go cash cruise. east side to the west side. thank you so much for today. Oh, you know you're always welcome. I really really enjoyed myself. Really? And as a matter of fact, mi ò rò pé mo enjoy I mean, by in the last three years. Really? Yes. <laughs> well, it's, it's a pleasure to hear that from you. Thank you so You're much, welcome. so much, so yeah. much. But then, then, you know there's something we discussed. Hmm? Come oh, on. Wow, really, really important. You know I don't joke with money. Má worry now. Wọ́n ṣe going for? ìwọ ní kò ṣiṣẹ́ jọ torí Ọlọ́run ṣò ti kú ni. ẹ ò ṣe. <laughs> sórí gbogbo bó ṣe gbomi gíṣgíṣgíṣ yẹn ó tẹ gbogbo ẹ ó tẹ gbogbo bí tó yẹ kó tẹ ó tẹ látọ̀ ìkànlẹ̀ dòdòdò ẹdẹ ó ṣe orí mi hmm. ó tún ṣe tabẹ mo ṣe mọ reason tó ṣe ń pè ẹ ní ṣòrí ṣòrí mi. <laughs> stop <laughs> making me laugh. come eh? on right, you really need. Right. thank you. thank you. You're welcome. Ah ó dẹ̀ ń ṣe bíi kíkó wà lọ́mọ ṣá. it's okay. I know take care. all right bye bye. bye. She's a bad girl from the other side. She says she's loving my style. She wanna come to the matter of Grabbing my kind of brother. That she want me, he's a coco. She telling me she want nobody. She's a diva, she wanna share it. báwo ló ṣe máa ń ṣe báyìí nù ẹ gbogbo I don't understand what is the meaning of all this mo dẹ̀ máa sọ pé ó yá wàá máa sọ ó ti rẹ̀ ó ti rẹ̀ irú rírẹ̀ òṣìwò nìyẹn ẹ kí ló dé ìfẹ́ tọ́ mi dùn mí I just don't know why you find it so difficult to understand someone máa lọ bí iṣẹ́ látàárọ̀ máa wà lórí ìdúró tí máa fi máa ṣerun máa dé lálẹ́ wàá tún ní kí n máa lajẹ́ pa mí ni. ẹ ti fi iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó dúró ṣiṣẹ́ ṣé kò yàtọ̀ síṣẹ́ tẹ́gbẹ́ o máa láì dá o ni. mo ò para mi mo ò para mi. o ò lè parẹ́ o ò lè pa ẹ kò sí ok mo ti gbọ́ àìtí wẹ́ẹ̀dì lélẹ̀ tó ń ṣe gbogbo eléyìí so tá a bá má rí ìtàn náà same thing tó wọ́n máa ṣe fún mi lélẹ̀ yà bí. irú ọkùnrin wo lílì ṣé mo máa bẹ̀ ẹ́ ni. kò sí nǹkan tí fẹ́ ṣe sí má bínú mo wọnú lé àwọn akẹ́. òní bínú bó ṣe wà yẹn ọ̀rọ̀ tó tiẹ̀ ti gbọ́ ọ̀rọ̀ kò bá kùn tí mo ti sọ fún lánàá òun ló ń lọ yẹn bó hmm. dẹ̀ gbà pé lẹ́yìn eléyìí kò tún jẹ́ ṣerú ẹ̀ mọ́ ìwọ náà ṣàkùkù mọ̀ mi ò ní rí mi lẹ́sẹ̀ ọmọ kí n sọ pé làálì ni èmi ò dẹ̀ ní gọ sẹ́yìn kankan òun ni gbogbo nǹkan tẹ́tí ẹ̀ ti gbọ́ lánàá kọ́nà wa jẹ́ kó gbọ́ mo dẹ̀ mọ̀ pé lẹ́yìn eléyìí kò tún ṣerú ẹ̀ wò. mọ́mí mo fẹ́ bèrè bèrè kan lọ́wọ́ yín ẹ jọ ṣé èèyàn máa ń kéré nídìí ikùn ẹ̀ ni. èèyàn ń kéré. ẹ ṣe gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ baálé ilé inú ilé yìí mo pàṣẹ fún ìyàwó mi I told her wípé kó má lọ síbi tó lọ yẹn kó má lọ ṣerú bẹ́ẹ̀ kò dá mi lóhùn ó lọ ó ní kí ni mo fẹ́ ṣe ohun tí mo dẹ̀ fẹ́ ṣe mo fi hàn mi ò jẹ́ kó wọnú ilé ìsùn lánàá tó bá yẹ pé wọlé ìwà sùn lánàá ni ọlọ́run ó lè jókòó ẹ̀ lè máa bá ń lè e. mí ìṣeré o mí ìṣeré máa ti pa ọlọ́run because how could you kí ni nǹkan tó gbójúlé. àná ẹ̀ mo ti make up mind mi pé it is over between me and her. bọ̀ rírí tí mo rí yín sìn kò sí problem kò sí wàhálà. Mm. èmi náà kúkú mọ̀ pé mi ò ní gba nǹkan tí lọ́wọ́ ẹ̀. bẹ́ẹ̀ni o ṣe gan-an ni ọlọ́run adé pọ́n wọn náà lè. àmì ẹni yìí ní ẹni tí ó bá dẹ̀ ní ìlèyàn máa ń ta fún àmọ́ mọ́ mi on one condition ṣẹ́rọ àpọ́nlé tí mo fún yín yẹn mo fẹ́ kí ẹ fún èmi náà ní àpọ́nlé yẹn padà. ẹ bá mi wo orí ẹ̀ yìí dáadáa ṣé ó yàtọ̀ sí irun tí àwọn nọ́mánọ́má obìnrin máa ń ṣe kí ni tó yàtọ̀ ń ẹ ṣe ẹ wá mọ this particular one tó tiẹ̀ ṣe ìtọ́ ṣe lé lórí hmm. chai mọ́mí ẹ ẹ̀ wo dáadáa ni ah. she looks so ugly oh fine mi ní parọ́ fún ẹ bóyá owó tó fi bẹ́ẹ̀ ṣe ni kò yé mi ó wá jẹ́ kó look ugly gan lójú mi ò tiẹ̀ you orí mi ṣe rí ẹ lánàá ó dàbí ó dàbí vampire mo láti sá kúrò lẹ́nu lẹ̀kùn mo jáàmù lẹ̀kùn mi padà pé kò padà sí tó ti ń bọ̀ she don't understand you look so so bad you look ugly you understand what i'm saying mọ́mí èmi ti gbọ́n ọ̀dẹ sọ mi ò bínú mọ́ but the condition is èmi àti yín lọ́jọ́ wedding wa ẹ gba special package kan lọ́wọ́ mi lọ́jọ́ yẹn mo fẹ́ fi special package yẹn mi fẹ́ fi bẹ̀yìn tó bá yẹ pé lóòótọ́ ẹ fẹ́ kó dúró sínú ilé hmm? mo bẹ̀yìn torí tọ́lọ́ ẹ bá mi sọ fún irun tó wà lórí ẹ yìí ó máa ń láti tù yes. wọ́n ní ọbẹ̀ tí baálé ilé ò bá jẹ̀rẹ̀ alẹ́ ilé òbí ń sìn ní kíákíá sì ni. ẹ mọ tó ṣẹlẹ̀ irun yóò fi tẹ̀ ọ́ kò ṣe bóyá bóyá mò ń bínú o mi ò bínú mọ́ o ó ti tọ́nu mi o seriously ó ti tán mi ò bínú at all but ó máa ní latitude because ó lose care sí mi you know ó jọbọ ó jọ̀nà kì i'm not gonna lie mi ń ṣeré mọ́ ṣé ẹ rí nǹkan tí mo rí ni ó dàbí ìgbà tó wọ́n gbórí ẹ̀kún bẹ́ẹ̀ wọ́n gbé tẹlòmíì síbẹ̀ you're not looking good at all. àti sí òdì òun náà gbogbo ìdílé ò ti gbọ́ hmm. àbọ̀ gbọ́. ó bá ti tu kò sí problem àní. àbí kí ló yàtọ̀ sí nǹkan tí mo sọ fún ẹ. àní ìṣù kankan mọ́ ó ti ń pẹ́ jù o ṣo need blade àbí scissors you know i can be of help. Mm -hmm. Uh, mọ́mí kí ni kí n fi ṣe yín lálejò. ṣùgbọ́n ìta ṣùgbọ́n wà ìlú kẹta. ẹ kó máa tún ṣojú yìí. yeah there is some cheers as always. guest wa ló yẹ ká bè lọ́wọ́ ẹ̀ pé ṣe tèmi tí wọ́n ń jẹ oúnjẹ wa. definitely sir. Ah, hmm. My wife is a wonderful cook. Yeah that means a yacht. <laughs> ara àpàtì mo ṣe fẹ́ lọ ni àtúntò ó rẹwà ó tún enterprising. Yeah, I, I, I meant to ask. Níbo kan ló ń gbé? Um, uh, Fọlọ́run ṣe ni mo ń gbé sà ní Dallas Street ní làgbéjì yẹn ní Blue Road báyìí. Hmm. Ibẹ̀ máa Winners Church wà nítòsí bẹ́ẹ̀ àbí? ọmọbìnrin ọmọbìnrin yá ó ní àwọn mẹ́mbà church wa tó ń gbé ní area yẹn òun oh, bíi blue roof yẹn and um, a máa ń ṣe visitation like house fellowship ní ìrọ̀lẹ́ sunday tí mo bá propose pé kó join wa ní sunday service kó bá ìṣó á darapọ̀ máa bá wa jọ́sìn báwo ló ṣe rí sí. máa máa try well that's something but máa try ṣe ni. all right. ǹkan oh yeah. Hmm. because i'm like láti rí irú talent bí wọ bóyá wà á tiẹ̀ lè inspire àwọn youth you know èèyàn tó níṣẹ́ ọwọ́ bẹ́ẹ̀. wọ́n ń sáǹsà sọ. ọ̀tá à ń sọ lórí dédé ẹ̀yin ní future ìlú yìí. Mm. Yeah, a celebrity, you know. <laughs> Mm. celebrity there. Thank you, sir. Um, we we we love to have you in our congregation. Mm-hmm. Yeah. Mm-hmm. Again now, that yín gan gone, tá a ti ń Fellowship or any other Sunday. Ó lè wá yọjú kò tiẹ̀ kọ́kọ́ wo bẹ́ẹ̀ tí sọ ẹ pàdúgbò ẹ̀ ni. Bẹ́ẹ̀ni sá, it's a problem sá. Ọlọ́run akọ́ wa mọ̀ ṣe. Àmín sá, àmín sá. gan-an kí ni kí ló dé. kí ló dé báwo kí ló dé báwo látòru látòru tí mo ti ń lé ẹmú nínú ilé kí ló ṣẹlẹ̀ gangan náà tó fẹ́ kí ṣíṣe ẹgbẹ́ mi kó jáde tó fẹ́ kó jáde kí ló dé náà olórí fún ẹ gbogbo kan ṣẹ látà látà látà lé àná mo fi ẹlẹ for five hours tí kò yẹ kó rí iye ti lọ irú orí wo ló ń fọ yẹn. nígbà tí mi dáwà sọ fẹ́ kó rí ń fọ mi ṣé kò yẹ kí wọ́n mọ̀ kó yẹ kó fún mi ní time kí kí kàn fi kí gẹ̀ẹ́tara. for five hours for five hours tí kò yẹ kó rí iye ti lọ tí o bá ṣe pé kan mi wà mẹ́ wo má fẹ́ tọ́ mi dùn mí nulẹ̀ yìí o má fi ẹ̀tọ́ mi dùn mí nulẹ̀ tó o bá fẹ́ wàhálà kí ló ṣẹlẹ̀ gangan náà for over many weeks. wọ́n fún ẹ pé mo lo paracetamol lánàá ṣé kò yẹ kó yẹ kí paracetamol ṣiṣẹ́ ni kí tiẹ̀ ní problem ṣé wọ́n jó oúnjẹ ni. tí bàtọ́ bá lo paracetamol paracetamol tí gbogbo ayé mọ̀ within two three hours paracetamol bá fi ṣiṣẹ́ ìwọ ti lo over that o ti lo over that close almost five hours kí ló ṣẹlẹ̀ náà ẹ eh, for over two weeks nínú ilé yìí ni mo ti ga gbọ́ngbọ́n more than that sef mo ti ń dá kókó nílé màmá bẹ̀yà wọ́n mi kó tó di pé mo ṣe kiri ah ṣé mi mi mi sọ dáwọ́rì ẹ̀ ni o ṣe wa this is my own right oh, this is my right I have to do it my right I I I just have to do my right that's it. ẹ tẹ̀ jẹ́ nǹkan tó ṣe dáadáa bí calm down ma calm down kí ni problem ẹ̀ gan tó bá tẹ̀ ká ní kó o ṣe àti o ṣe o ṣe dáadáa ṣèbí yàn án ó ṣàfẹ́ ṣe ní sùúrù àfúnmi. yàrá mi ṣe ṣe fún ẹ nìyẹn. give me just a minute I'm coming. Hello. Hello. Where are you, my name? Eh? ṣe ló kàn ń disturb láti alẹ́ àná ló ti ń disturb mi ṣe ló kàn ń tẹ̀ mí lára ó ń tẹ̀ mí gbogbo ẹ̀ ó pọ̀ bó lè ṣe ń tẹ̀ mí lára yẹn ṣe ló lè bẹ̀ ní pé ó fi ìkọ̀kọ̀ gún mi ó kàn ń tú gbogbo ara mi ó kàn ń ṣe ẹ́ n kò ní ìdí kankan látọ̀dọ̀ ẹ̀ ó mọ àwọn sweet words tó máa ń sọ fún mi tó máa ń jẹ́ kí n wà honey tó máa ń jẹ́ kára mi dìde ó mọ dá ẹ mo fẹ́ kó sọ fún mi just just tell me something nice.

wèrè wo ló ń pè nínú bathroom mi. ẹ. that's my phone. tálẹ̀ ni tó ń pè nínú bathroom mi. Um, okay Um, mo kàn mí èkó ni. o mé èkó pẹ̀lú ta ni. okay and, and, okay mo need an advice so mo wá ní láti pè so adviser mi ni mo wá. adviser ẹ ló pè kò dẹ̀ ní dá fún wa adviser ẹ ẹ ní jọ torí ire pọ̀ ẹ ní jọ torí ire pọ̀ ẹ ní santo jàjẹ àbọ̀lórí burúkú ni wọ́n wú màá yìí ìwọ wà nínú ilé mi olóhùn pé adviser tó máa advise anytime tèmi ọkọ ẹ tí mo sọ dáórì ẹ tí máa tó bá ẹ lájọṣepọ̀ nínú ilé àbí bẹ́ẹ̀ kọ́ ok listen adviser àtẹjọ wájọ sọ̀rọ̀ yẹn àbí bẹ́ẹ̀ kọ́ ẹjọ sọ̀rọ̀ tán nígbà tẹ wá sọ̀rọ̀ tán o tún wọ́n sọ wípé i love you fún adviser àbí. mi ò sọ. ṣọkùnrin náà àbóbìnrin. no no no no um, ọkùnrin no Obi. farabalẹ̀ o farabalẹ̀. that's my phone. ṣáà máa máa. hello oh ìwọ ni olórí burúkú tó bá àwọn mi sọ̀rọ̀ àbí. hello mr man hello farabalẹ̀ kó gbọ́ mi ò ní sórí rébi tó wà yẹn ìwọ ìwọ pẹ̀lú ìyàwó tèmi hello hello hello sorry olórí burúkú àgbáṣe àti court fún un ìwọ ń yan àlè nínú ilé mi ìwọ ń yan àlè nínú ilé mi ìwọ ìwọ. ara ń fún mi náà mo sọ mo sọ. Eh, láti bí few weeks ago ara fún mi wọ́n pé kí ló lè máa ṣẹlẹ̀ màmá bẹ ìyàwó mi kí tó jọ bá kí tó lájọṣepọ̀ pẹ̀lú ẹ̀ nínú ilé so ìwọ ti ń ṣe ìranù ó ṣe ṣekúṣe. give me my phone now that, that's, that's my phone you know it's my phone. àbúrò ìbùkún yẹn ni wo listen adviser ni àbí mi ò bínú o mi ò bínú at all mi ò tẹ́ ẹ̀mí ìjàmpátá wọ́n ti níbi tó bá lè láti máa ń bọ́ ọmọkùnrin ok bọ́ mo fẹ́ kó mọ̀ wípé fóònù yìí ìyá ẹ ìyálàyà ẹ babaláku bàbá ẹ wọ́n ah, ní ah. máa kọ́kọ́ ìyálàyàlájà ah, babaláku yìí kọ́kọ́ ọ̀rọ̀ yìí àbújá wèrè ni àbúrò èrè náà yìí. fóònù ẹ. kí ló dé tẹ sáré bẹ́ẹ̀. àwo mo ní fóònù ẹ mo ní láti mú ẹ̀kọ́ ọ̀kan. ok mo ṣe mo ń bọ̀ o. no problem. Hello? Babe, má bínú o, cockard mi ó tọ́ ni mo ṣáà gba fóònù àbúrò mi. babe. I've missed you so much. I miss your tender love and care. I miss the way you you romance me, the way you care, the way you handle me with so much care and love, especially the sex. And I can't wait to feel your wildest styles that makes me go so crazy. Well, baby, you know what? Eh, you don't you don't have to miss me too much. I actually miss you too. Yeah. But then eh, there's this style I- am going to be coming with now, you understand? It's called the ice cream style. Have you heard about that before? Never heard of ice cream style, but it sounds so good. I can't wait to have you all to myself. This time around, eh, when I when I get to the hotel room, you understand, I would like us to like progress, you get from the usual five rounds to seven. You understand? So I'm taking you to another level this time around. Seven rounds? Chauffeur eh, you know, Bruno, I'm ready for it and eh, check a fixed date solar. How about that? Can't wait to see you today. Oh, I love you so much, baby. Love you. Yeah. Bye bye. Moso, ah, ma. Thank you so much. I tell you tán. Mo ah. ti lò gbogbo credit ẹ̀ tán. Bọ́ máa bẹ́ẹ̀ top of ṣùgbọ́n. I trust you. Eh. Thank you. <laughs> ọ̀rọ̀ wọn là ń sọ lẹ́ẹ̀kan yẹn kí tó gba fóònù kan yẹn. Mm. àrùn báyọ̀ ẹ wo àǹtí mi i cannot cope with that guy he's a five minute man as in time tàbá ti ń ṣeré tàbá ti ń ṣeré tó ti ń tàn mí hàn ìgbà yẹn ló máa dà wá èmi ọdẹ wa hang o i can hang me and i cannot cope as in i can't cope. Mm. ah. mo sún ṣé nítorí yẹn ló ṣe wá ní o fẹ́ break up pẹ̀lú báyọ̀. ah àǹtí mi kò tó torí. ah ẹ wo mi ò lè manage ṣé tábà má rí ìtàn sìn kí wàá lọ máa yan àlè ń ta nígbà tí kò satisfy mi dáadáa ah ṣé yẹn lẹ fẹ́. mi ò fẹ́ yẹn ó mọ sun you have to be patient ṣùgbọ́n mi ó mọ ọkọ tó máa ṣẹlẹ̀ máa pè báyọ̀ àbáṣọ. ẹ wà àǹtí mi ẹ má pè ah, ẹ má pè á ní ẹ jẹ́ kí everybody go on their separate ways kóun lọ ń tiẹ̀ kémi náà lọ ń tiẹ̀ tẹ́ bá pè sí pè sí wọn máa fún ní ego kan kóun fẹ́ padà i don't want him again. ah. ọkùnrin má bínú mo ti gbọ́ àmọ́ jẹ́ kí n ṣe pé jẹ́ kí n bá a sọ̀rọ̀. àǹtí mi mo ní kẹ́ ẹ má pè ṣé dandan ni ẹ má pè jàre títí yín pọ̀. seven rounds ṣé o fẹ́ pa mí ni? ìyẹn náà burú náà mo rẹ́dí fún ẹ. And jẹ́ a fixed date sọ́la. How about that? Can't wait to see you today. Oh, I love you so much, baby. Àǹtí mi, odidi ìyàwó pásítọ̀, ẹni tí mò ń wò get a role model mi, ló ń yàlé Ah, no, no, no, no, no. I'm highly disappointed. This life no just balance at all. Ah, God. Kúnlé Ọlákúnlé mi ò like ẹ o why tó fi máa tù ìyàwó ẹ yìí don't ask me that wọ́n mọ nǹkan tó ṣe náà ọmọ yẹn débi báyìí ó kó ẹjọ́ ó rò àánú ẹ̀ gan ṣe mí ó sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ débi wípé she was actually crying it was so emotional. Really? yeah. ẹ̀dẹ̀ jẹ́. what do you mean. she was actually crying ẹ̀dẹ̀ accept ẹ̀ ẹ̀dẹ̀ fi òfin. no no abẹ́ẹ̀kọ́. Eh? see. sí mo mọ̀ wẹ̀yìn ọkùnrin dáadáa the first pé o jábúrò mi kò yú ẹ kó lára group ọkùnrin ọkùnrin ni ẹ mo fọlọ́wọ́n ọba bẹ́ẹ̀ nìsín tó bá ṣe fún ẹ let it go kó fa mọ́ra please. but the first thing remain you are a man. ìwà mi ò dẹ̀ change láti ọjọ́ yìí ẹ gbọ́ tèmi náà a lè sọ ọ. ẹgbẹ́ jọ tèmi náà nà ọ. ok ok ẹ mọ̀ gbọ́. ẹ mọ ohun tí lady yìí ṣe ṣá a wà nínú ilé for like weeks ni mo ti ń observe tí bá fẹ́ súnmọ́ ìyàwó mi nínú ilé a máa avoid mi kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ni mo ṣe a máa avoid mi several times ó wá ní ọjọ́ kan a ti sùn mọ́jú olóòṣè kankan torí ni mo fi ń disturb ẹ̀ àmì ti kún. Hmm ìgbà tó dẹ̀ di ilẹ̀ mọ́ mo ló yájà ṣe kínní onírara ọ̀fẹ́ wọ bathroom ok ó wọ bathroom àṣeyàwó mi ti mú fóònù ìyàwó mi ló ń pe ọkùnrin nínú bathroom nínú ilé mi. I'm telling you. ìgbà ah. tó sọ̀rọ̀ dé lẹ́ẹ̀fù kan tó máa parí ọ̀rọ̀ ìyàwó mi wá ń sọ wípé I love you fún àlè fún boyfriend nínú ilé mi. What? kò tọ́ síbẹ̀ o nígbà tí mo pè tó jáde wá bá mi mò ń béèrè lọ́wọ́ ẹ̀ pé ta ló ń bá sọ̀rọ̀ ó sọ fún mi pé adviser òun sista ṣe ní gbaru ẹ̀ ó sọ wípé adviser òun fún èdè lórí fóun ó tún bá mi drag ó bá sista mo mú fóònù ẹ̀ mo fi pe bọ̀bọ́ ẹ̀ méjèèjì ó gbọ́ ohun mi bó ṣe gbọ́ ohun ọkùnrin ó kọ̀ fún un olórí burúkú bọ̀bọ̀ yẹn àtọ́jọ́ yẹn ni mo ti kò gbé kọ́. ṣé jùmọ̀ kẹ́ ló fún wọn nọ́mbà yìí. mo mú nọ́mbà ẹ̀ lórí fóònù ẹ̀ ni. i'm telling you. oh my god. ah Baby, you're sick, my brother. Um, so, um, Kúnlé, hmm? nǹkan tó bá wá síbí báyìí, òun ni kò face. Just. kule. jẹ́ ká address ọ̀rọ̀ tó bá now. Just leave that, let it slide. Ti ṣe sọ̀nà ṣá. Eh, ah, ah, ti bá bú bọ̀bọ̀ ẹ̀ ṣá, ti bá kàn mú, ti bá mú ìjà ẹ̀, sísá, máa pàṣà. Eh, ọlọ́run mọ̀. bọ́ mi fẹ́ kó lọ jà mo máa fẹ́ kó ní sùúrù bóyá ẹ try nọ́mbà ẹ lórí fóònù. àlùbọ ní sùdẹ́kẹ̀ mi yanjú ọ̀rọ̀ tó wà nílẹ̀ mo bọ́ má wọrí èmi á ẹ pè é ìwọ má wọrí bọ́ máa kàn make sure wípé máa kọ́kọ́ bá sọ̀rọ̀ náà pé ìyàwó níyàwó tó ń fẹ́ kó fi sílẹ̀ kí òkòkò fún ẹ tó wà bá sọ̀rọ̀. zero seven zero. zero seven five six. six one seven. six one seven. no tún pè. ẹni tí o lè kú o ń ṣọ̀fun bọ̀bọ̀ yẹn lè kú ìmọ̀ fún kí ọwọ́ àkó máa ṣòṣì pẹ̀lú ìyàwó oníyàwó kí ni gbogbo yẹn ẹ pè é e ẹ pè é náà yẹn ṣé lọ ni. lọ kò lọ kò lọ. kò lọ ẹ kò lè lọ kí ló tí o lọ ẹ nílẹ̀ tó abẹ́ nìkẹ́. kẹ́rìsì mi ti tán. kẹ́rìsì mi ti tán o ṣe kúnlé nísùúrù nísùúrù o wọ́n máa ti pè nọ́mbà yẹn sí jẹ́ kí mi kọ́kọ́ jẹ́. sísẹ nísùúrù yẹn mm. èmi báyìí switch off lọ́bẹ̀ ò lọ ó máa switch off lọ́bẹ̀ ò lọ tó bá wọlé kan kò ní gbé ọ̀bọ yẹn kò lè sóríire pápá pápá ìjà ẹ̀ ṣá sísá ọlọ́run ti bá mú ti bá mú ìjà ẹ̀ pápá àrùn báyìí ìyàwó tèmi hmm. èmi ẹkùn èmi ò ṣá èmi gbòòrò níwájú àwọn ta I know, I know. Màmá gbé màmá gbé àkéle ìyàwó tèmi màmá gbélé lórí màmá gbé. Ah. Ah ọlọ́run mọ̀ bí màá ti rú ìyàwó mi dé. ọlọ́run ló mọ̀ ọlọ́run ló mọ̀ ọlọ́run ló mọ̀ ó dẹ̀ máa ń try ah, ó máa ń try ó máa ń try. àkòní kú rẹ ní bàbá wa ẹ wo ah, ah. èmi lọ. má bá sọ̀rọ̀. mi ìṣàgbọ̀dọ̀ mú bọ̀bọ̀ yẹn ṣá eh. every month we ma pa a kú lọ́jọ́. Kúnlé just take it easy okay no take problem. it easy. no problem. ṣé tèmi ìwọ. I can explain. You six one seven. it's a long story number mo lè ṣàlàyé ẹ. ìyàwó ìyàwó who is the baby who is the ìyàwó àbúrò mi stop babying me what happened ìyàwó àbúrò mi. baby let me explain to you Get on your mo máa for what fún ó ti wàhálà yìí ti pọ̀ jù ẹ̀ òun ló ń i can't explain i, I can lie to you. ṣé Eh? sọ pé gbogbo nǹkan tí mo ṣe fún ẹ bí mo ṣe ń tọ́jú ẹ bí mo ṣe ń gbára mílẹ̀ fún ẹ gbogbo bó ṣe ń ṣe mí tí mi ò kí ẹ tí mi ò mind máa sóúnjẹ fún ẹ máa tára mílẹ̀ fún ẹ máa kówó mi fún ẹ o wá ṣe kiri ṣe kiri ṣe kiri o wá ṣe títí ah, o ti wá ṣe ìyàwó àbúrò mi. ṣe tèmi ṣe tèmi olórí burúkú ni ẹ olórí burúkú ni ẹ olórí burúkú before. Jump in the life through wasteful and fall. Sharper than the razor, shut them in on the door. Man a bad man, no mercy anytime I deploy. Shut them in at the name where the ladies they call. Jump in the life through wasteful and fall. Sharper than the razor, shut them in on the door. Ah, man a bad man, no mercy anytime I deploy. So we go with the guys that Afun ló jẹ máa wo bẹ̀. Àgbá òye! Ah! Somebody ní Gẹ̀ẹ́jì, ọlọ́run ló ṣe tiẹ̀ bẹ́ẹ̀ o ní wálẹ̀ tó bá ti wálẹ̀ ọkàn amúkì fẹ́ ń sá ni àbí kó wá yá àgbẹ̀ àgbà sílẹ̀ ọlọ́run bá ọṣà ọlọ́run àgbà mo wà lóyè àgàn ọlọ́run bó ṣe ń wojú mi bí ijú ta lórí ṣọgbọ́n sẹ́yìn kankan ọlọ́run dúró tiẹ̀ lẹ́yìn àgbàlagbà sílẹ̀ ọlọ́run ọba inú mi máa ń dùn tí máa ti rí ẹni ọlọ́run ọba ọlọ́run ọba bàbá àgbà kò sí wèrè gbogbo tí máa ti rí ẹ báyìí ọlọ́run bó ti rí mọ́ọ̀nì mi tí ìwé bá ti pé tí ìwé kan bá wà láàyè tó yẹ pé mẹ́rin ní ọ márùn ó ti ṣoríire irú ẹ̀ o ti wà o ti dúró fún mi ọlọ́run bàbá ọlọ́run ọwọ́ mi wà lókè fún ẹ kó ga yorí lọ àgbà ẹ ó yà mọ̀ ń gbọ́ àbá mi ọlọ́run wà wey fresh ọlọ́run ìyá ẹ wò ẹ wò ẹ wo iṣẹ́ ẹ wo iṣẹ́ olúwa ẹ ọlọ́mi ẹ̀ ṣiṣẹ́ mọ́ jàre iṣẹ́ mo bá káàkiri má bọ̀ tí rí ẹ ọkọ̀ mi máa ṣe kulẹ̀ rí Ah, ọlọ́run ọba mọ́mí ẹni mo ti gbọ́ pẹ́ ah, ah, ó ti gbọ́ pẹ́ ọlọ́run aláì tí wàá lè kò ní bàjẹ́ ok ẹ̀ta ẹ̀ fún yín ní vaccine yẹn náà aláì òun. ṣe tèmi ọ̀rẹ́ mi. ẹ̀yin tèmi. kí ló ṣẹlẹ̀ kí ló gbogbo nǹkan tí mo rà ń bá ẹ̀ mú ni kí ló dé as in mo ti sanwó kinní yìí kò lè waste o ẹjọ́ nítorí ọlọ́ọ̀ ah, ẹ ṣí kinní kẹ́ mú náà. ṣé tèmi pẹ̀lú gbogbo tí mo rí pẹ̀lú ibi tó gbé wa wá mo mọ̀ pé ọlọ́wọ́n ti dé sọ́dọ̀ ẹ̀. ó dé. Ah, mo ń fetí gbọ́ tẹ́lẹ̀ níbọ̀ sìn mo ti fojú rí ó pọ̀ pọ̀ pọ̀ pọ̀ kí ló ṣẹlẹ̀ gbọ̀ngàn má ló máa fi kọ́ tọ́nà fún wa náà kí ló ṣe já mi tán náà. ẹ má máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ rárá lọ́jọ́ náà lọ́hùn ìwọ náà mọ̀ ọ́ gbọ́láhàn òòrùn tí àwọn ọgbà yẹn ti máa wá sọ́jú ẹ̀ gba aṣọ ẹ pé akínmi náà ti ẹ̀ tẹ̀lé yín lọ club. ẹ na aṣọ mi aṣọ mi. Mhm. ìwọ náà tọ̀nà fún mi náà ìwọ náà kọ bó ti jẹ́ kí bàtà ẹ̀ gan ó tóbi jẹ́sẹ̀ mi lẹ́sẹ̀ wa ọ̀dọ́gba má tún kó feelings nù ẹ̀ má tún sokùn mọ́ pé kíni náà ti ẹ̀ bá yín dọ́gba. ẹ ẹ sori jẹ́ kí èmi sọ fún ẹ àwa tá a wà nídìí iṣẹ́ ìgan tó jẹ́ pé a mú oníbàdà tó yẹ kó lọ́ọ́ àṣẹ lójú méjèèjì gan-an ìwọ gan-an gita yáyà wúbọ ẹ̀yìn ẹ̀ náà gbà tó ń ṣe gan orí kankan sórí ọ̀rẹ́ mi kò dàbí pé kémi náà nì wò wo o gbogbo ọ̀hún ẹ̀. iṣẹ́ ọ̀rẹ́ mi o a máa da fún ẹ kèmí ò bóyá ká a máa ṣe láwẹ́láwẹ́ mi mọ̀ pé wàá fọ ojú gbogbo ẹ̀ mọ́lẹ̀ o ọ̀rẹ́ mi má lọ máa wá wa nà mayé ti dì náà ìwà ṣẹlẹ́yìn ẹ ẹ béèrè lọ́wọ́ orí náà mm-hmm. ibi tọ́jà ti ń tà lẹ́yìn méjì lọ béèrè hmm. ṣé kí n sọ̀rọ̀ kan fún yín ṣẹlẹ́ àtẹ̀lé ọwọ́ yìí kò kí ń tọ̀yàn jẹ́ ẹ̀ hmm. okay okay for example as ẹ̀yin náà mọ̀ pé gbogbo alájọ wà nù géèmì tẹ́lẹ̀ hmm. bá ti mo ní pé wéè yóò dẹ̀ pure fún mi mo dẹ̀ ṣe kí ni mo padà sí ìdíṣẹ́ ọwọ́ mi gẹ́gẹ́ bó ṣe máa ń pè wá látorí ṣe gbogbo onídàá bá ti dáwọ́ wa ní báyìí báyé ń tú wọn ṣe báyìí náà lọ́ ń ṣègbè lẹ́yìn wa ṣó ti yé yín so ẹ jọ iṣẹ́ ọwọ́ yín ẹ ó wà important. ọlọ́ni àkọlà nàdúrà tó ń ṣe báyìí tó bá rò pé o jẹ́ o já wa tán o láìkì wa mọ fẹ́ máa fi fẹ́ máa ṣe fíìmù fún wa jẹ́ ká mọ̀ gbogbo tó ń ṣe yìí àwọn ohun tó kó sílẹ̀ fún wa náà àwọn ayé tó gbé wa sílẹ̀ àmọ́ etí bí wọ́ọ̀tì náà. àwa ń gbé obìnrin lọ ibi tó ti ń ṣe òun àmọ́ èlò náà kí ló dé ah, ah, wọ́n wọ́n ẹ̀. ok ok ok ṣé mọ̀kọ́ tó ṣẹlẹ̀ tẹ́ ẹ bá ti nígbàgbọ́ ẹ anything tó bá ti jẹ́ ti tèmi títí gbogbo wa náà ni. nǹkan tèmi yàtọ̀ sí ti ẹja rẹ. nǹkan yìí nǹkan mi ni ó yàtọ̀ sí ti nǹkan yìí nǹkan wa ni. tẹ́ ẹ bá ti gbà mí gbọ́ tó ti yẹ yín ẹ má wọlé nǹkan tẹ́mi máa sọ fún yín òun ni mo ti sọ ìṣeré àtẹ̀rẹ̀ ọwọ́ yìí òun tán ní ìjẹ́ ìwọ ò jẹun ìwọ ti yó. Ah, mo wà ókè. ókè hmm. tó bá ṣe bẹ́ẹ̀ bọ ẹ jọ o ṣé dáwọn drink tó wà nílẹ̀ yìí mo ti san owó ẹ kò lè gbé bíbá yìí o hmm. tẹ́ ẹ bá a mú tán bí ẹ máa rú lọ lẹ́yìn o. Hmm. ẹ ọ̀rọ̀ mi ò ju bẹ́ẹ̀ lọ. ìwọ oyún àlè a responsible married woman yan àlè ó yà mí lẹ́nu fún ẹ níbi tí mo ṣe ìwádìí dé mo get to know wípé hair stylist òní bọ́ tó ń tẹ̀lé ṣé tèmi lórúkọ ẹ. yes. kí ni. ejò tó rọ lóhùn ejò tó rọ lóhùn ẹ pa mí sílé ẹ má pa mí síta ṣé ẹ parọ́ nǹkan tẹsán pátápátá òótọ́ ni ìjọ kúnlẹ̀ gbọ́dọ̀ gbọ́ ẹjọ tó rọ kúnlẹ̀ gbọ́dọ̀ gbọ́ kí ni. ẹjọ ẹjọ ẹjọ ẹjọ yọkọ mi. wo wo wo wo jùmọ̀ kí sórí kan tó ṣe yìí nǹkan dúdú ti gbà it's so shameful that a woman like you a married woman for that matter ó wà nílé ọkọ ẹ ọkọ tó ń tọ́jú ẹ ó ń tọ́jú gbogbo àwọn èèyàn tó wà lágbègbè ẹ ó ń fún ẹ lóúnjẹ kò sí nǹkan tó ra fi ń raṣọ fún ẹ kò sí nǹkan náà tó bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ tó pé kì í fún ẹ ó wá bẹ̀rẹ̀ sí ní lọ cheat on him. I am so sorry. I never meant to do that. I'm so sorry. Ẹjọ́ tó rọ lọ́hùn. Ẹjọ́ ẹjọ́ yọkọ mi ẹjọ́ ẹjọ́. Sori, gbogbo ẹ̀bẹ̀ tó ń bẹ̀ mí yìí ah. i'm here for good i actually want to help you tí mo bá dẹ̀ fẹ́ ràn ẹ́ lọ́wọ́ kí ọ̀nà ràn ẹ́ lọ́wọ́ that is the only situation má gbọ́ sórí èmi á bẹ̀ bá ọkọ ẹ̀ sọ̀rọ̀ as a matter of fact máa jẹ́ kó believe wípé kò ever sí nǹkan kan láàrin ìwà àti bọ̀bọ̀ yẹn sórí tí n bá ti wá ṣe gbogbo iṣẹ́ yẹn ìwọ ló wá ní láti help mi o help tó máa ṣe fún mi ni wípé má sọ mi dòní rọ o má jẹ́ kí n lọ tó gbogbo ẹ̀ fún tán wípé o ò fẹ́ kó wá lọ find out wípé o ṣì ń tẹ̀lé bọ̀bọ̀ ṣọ́ pé èèyàn lè dà. aha and besides a married woman kò yẹ kó máa yan àlè kó dáa ṣé wò kí n má gbọ́ táwọn Yorùbá máa ń sọ wípé obìnrin tó wà nílé ọkọ tó ń yan àlè tí ò bá ti parẹ́ ó máa pọ̀kọ̀ èmi ò fẹ́ káàbúrò mi kú o mi ò fẹ́ kí wọn náà parẹ́ ṣùgbọ́n torí Ọlọ́run èmi máa bẹ̀ẹ́ ni jẹ́ kí bọ̀bọ̀ ìjẹ́kọ̀ọ́ máa bá tiẹ̀ lọ. ẹ̀wọ̀n àti owó mi rè fún mi ni o mi plan pé káàbúrò yín kú o oh. in fact ẹ wo àǹtí kí ó ṣe mí ní kàyéfì kò tiẹ̀ yé mi bí mo ṣe ṣe dé bí mo ṣe bára mi nú mẹ́sì kò tiẹ̀ yé mi at all but láti bí n ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí mo jáwọ́ láyé lọ́run mo ti jáwọ́ pátápátá o ti ṣe kí ni mo jáwọ́ mà. má débẹ̀ mọ́ má dédì ẹ mọ́ kọ̀yìn sí bọ̀bọ̀ yẹn má ever and ever ní kankan tó fẹ́ bá ṣe mọ́. yes ma mi ò mi ò mo jáwọ́ láti èní lọ o ní rí mọ́ mi ò ní rí mọ́ o ní rí mọ́ má rí mọ́ o má má má má mọ́ o. láyé mo jáwọ́ pátápátápátápátá mi ò ní rí mọ́. ṣé tèmi àǹtí <laughs> okay okay I mean both of you together. Eh, so so what so what ṣé tèmi tèmi ló ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ṣó ní gbogbo òṣì tó ń ṣe pẹ̀lú ẹ̀ yẹn kó lọ fi òpin sí kó lọ fi food stops kó lọ stop bẹ́ẹ̀ kó lọ face ọpẹ because you are a married woman kò tá à ń bẹ̀ sọ nìyẹn pé o ní láti máa yan àlè wà nílé ọkọ you are a married woman èmi ò i'm alone here o ṣáà rí i pé kò sọkùnrin bíbá yìí so am alone. ẹ jẹ ẹdùnú ẹdùnú shock you say wetin. hold on please kí ló kí ló ń ṣẹlẹ̀ mi báyìí i don't understand kí ló dé. àǹtí ah, ah, okay now Alright, right i'm ready láti review nǹkan tá a sọ lẹ́ǹkan yẹn yes because from this moment henceforth ó continue. ó ṣe kí ni wọn ti bí ẹ̀dá wọn ìbí tó o bá dẹ́ ìlẹ́yìn ṣe tèmi wọ nǹkan tó máa rí nídìí ọmọ àhìntà rẹ̀ máa mi sọ pé mo dín pẹ̀lú ẹ máa mi sọ pé mo bá nu bí ẹ jẹ kò sí tèmi máa ṣe tèmi máa ṣe. hello kí ló ń fariwo yín náà. ṣé o gbọ́ ọ̀kan tó sọ ni. if you guys are going to continue like this then i might have to just walk away. you walking away òun wá kẹwé àbí sórí ah, ah. kan tó dalẹ̀ sótìrì kan tó dalẹ̀ sódà kan tó dalẹ̀ wo ẹ mo máa yẹ yẹ kó kí ni nínú ilé mi nínú ilé mi fẹ́ bá mi jà ẹ a ti jọ ń lo microphone kan náà fi kọrin àti àrífi ti wá bẹ̀rẹ̀ àbí jẹ́ kí orí ẹ pé hmm. jẹ́ kí orí ẹ pé kó dẹ̀ make sure wípé o stay off this guy. I don't want to see you with him anymore. Kò lè wọ̀. Ó máa wọ̀. Kò lè wọ̀. Ó máa wọ̀. Ẹ wo. Ó máa wọ̀. Ṣé ẹ ṣe mọ̀nà ọ̀dọ́kúnlé? Eh. Bẹ́ẹ̀ lèmi náà mú access mm-hmm. tí mo lè gbà dé abroad eh. láti sọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. Kò lè wọ̀. Eh. Wẹ́wẹ́wẹ́ ṣé gbogbo tí o sọ yẹn bí ṣe wà ó tí lè sọ categorically pé mi àtọkọ mi ṣì wà ó wà lábúrò mo wà bíbá ó mọ ọkọ tó ṣẹlẹ̀ láàrin ìwọ ló lójú tì wọn ni wọn ló wà ní ọkọ tó lójú tì ìwọ àtọkọ ẹ ẹjọ ń gbé Nàìjíríà ẹjọ ń gbé nulẹ kan náà. I'm coming. Hold on. Hold on. Oh. Hello. Hi. Hi, good afternoon. Good afternoon. Yeah, please, I'm here to see um, Mrs. Dockers. Oh, she's not around. Oh. Well, when she gets back, help me tell her a hairdresser came around. Oh, our hairdresser. Yeah. She tell me right. Yes. Hmm. Shuri, last time Tokwe and àǹtí Okay. She used my phone and everything. I had it. So that ice cream style. Ice cream style? That ice cream style tó fún àǹtí mi, òun náà ni mo fẹ́ jẹ́ kó fún mi. Tó o bá dẹ̀ gbà, màá report ẹ̀ fún pastor. Deal? Kò tó fẹ́ nìyẹn. Yes. Shut up, shut up, shut up, shut up, shut up, shut up, shut up, shut up òkúta sin ẹsẹ̀ ti yọ̀ta. òkú wo nìyẹn kò yé mi. ti oyún yìí náà ni. ti oyún kí ni kí n ṣe ṣé kí n ṣé kí n máa jẹ oyún ni. àbí mo understand kí ni kí n foyún ṣe. I told you about this pregnancy already. Either push this thing to your husband or, or abort it. Ṣé tèmi bá lọ ṣe ń sọ̀rọ̀ báyìí náà? Èmi ló ń bá wí náà. Mi ò lè ti oyún yìí sọ́dọ̀ ọkọ mi. Ọkọ mi ò tí fọ ọkọ mi the last three months. He has been under some spiritual prayers. Eh? kí ni mo máa ṣe báyìí ṣé òun retí èèyàn ni. Who is that? Please just stay here. Don't come out. I beg you. I'm coming. Ah. Eh, eh. Òun mo sún kọ́ mo gbọ́ yẹn. Kí ni mo sún ṣe mí? Just hold on. I'm coming. Don't leave the room, please. I'm begging you. Ah. Ẹgbẹ́ mi. Ah, oh, babe. What's up now? I'm fine. Oh, okay. Ah, I'm fine. Yeah. Yeah. Yeah, um, má binu. eh, sorry, bí mo wà lọ́wọ́lọ́wọ́ báyìí, mo like mo mo I've been really busy lately, you understand? So mo wa on a seven days fasting, so get so me the show pé like mo lè súnmọ́ binu. so I better be akọ wa máa lọ́nsìn kó dé padà wá lọ́jọ́ èmi ṣùgbọ́n Hey, eh, wait, wait, wait, wait, wait, wait, wait, you must be joking ẹ̀yin náà ti ní mi pé láti inú òrùn tí mo ti ń bọ̀ yìí pé kí wá cool off ara mi ó wá fẹ́ lé mi padà. who cares tó bá wà ní hundred days fasting kankan mina èmi kàn fẹ́ wá relax ni. bẹ́ẹ̀ dúró mi ò dra àti ẹ sórí ẹnu ọ̀nà tó fẹ́ gbà wọlé yìí sìn ẹ prayer mat wà mẹ́tì mo tẹ́ sílẹ̀ ó ò lè dá kọjá torí obìnrin ni ẹ so jọ nítorí ọlọ́run má bínú ṣùgbọ́n jọ. ṣe tèmi wait wait ẹ̀yin náà ti christian kí ló ń ṣe pẹ̀lú prayer mat. I am a Who is there? Uh, Pastor Joseph. May the peace of the Almighty God be upon this home. Amen, sir. Ah, I like the interior. Thank you very much, sir. And welcome yes. to our boat, sir. By the way, why ni wọ́n ṣe mọ́ ṣe báwo ni mo ṣe mọ ṣe tèmi ah, lẹ́yìn náà ṣe mọ lèmi náà ṣe mọ ẹ ní wẹ́ẹ̀ ọkọ mi nìyà. irọ́ ni àwọn ń fẹ́. bẹ́ẹ̀ ni. Ah, ìranu tó fẹ́ ṣe lélẹ̀ ṣé torí ẹ lọ ṣe wá fi báyọ̀ lẹ̀. ìgbà tí mo rí kan tó dùn mo ṣe bẹ́ mọ. Ah, oníṣìnà ni ẹ olójú kòkòrò ẹ̀rọ ojú ẹ̀ fòtòfòtò ìwọ. ṣe bẹ́yìn ti marry kí lẹ́yìn ṣe lọ́dọ̀ young boy mo wá wo àwọn brothers wa kan bí báyìí a sáré ṣe ìpàdé ráńpẹ́ kan mo á ní kí n fẹ́ ẹsẹ̀ kan kí n fi dé báyìí just to check you uh, and to see how you are faring. Yes, but then eh, kí n tẹ at least kí n fún drink ẹ máa mú no not at all má oh. ṣe yọnu i'm i'm alright. wàá fi sílẹ̀ o ó máa fi sílẹ̀ kí ló dé. mi ò lè fi sílẹ̀ i love him mi ò lè fi sílẹ̀ i'm moreover you are a married woman. Mm -hmm tẹ bá dẹ̀ kọ́ láti fi sílẹ̀ fún mi ẹ wo ọkọ yìí wà ń ta bẹ́ẹ̀ máa lọ pé wọ́n kọ́ wá bá a dá sí ṣe gbọ́. àbí kó o bá bí idiot ni ẹni pásítọ̀ wà ń ta. so um, ká gbàdúrà kí n tó máa lọ. Thank you very much. Um, ní orúkọ Jésù ní agbára ẹ̀jẹ̀ Jésù bàbá wa àti Ọlọ́run wa kábíyèsí ọmọ rẹ rèé níwájú rẹ bàbá ẹ wàá fọwọ́ ẹ̀ gòkè gbogbo ohun tó bá ti ń dáwọ́lé kó máa yọ lọ. Ah. kì í pásọ yìí. mo sún kí ló very kí ló ah, i'm here to report you to him to sort the issue between two sisters one married and one unmarried tó ń lọ́kùnrin kọkùnrin. bínú jọ jọ ibẹ̀ ni mo ń bẹ̀ i promise to leave him alone. mo ti Joe, jọ promise jọ jọ. are you serious. mo i promise ma fi sílẹ̀ fún ẹjọ́ mo sún mo hmm. darling. Good evening, sir. Oh, Monsumala. How are you? <laughs> I'm fine, sir. Oh, okay, mon, gbóhùn ẹ̀ ní <laughs> méjì lẹ́ ń <laughs> Oh, bless you. Ah, I'm Maria again. Ah, máa bínú. Ẹ sáré prepare salmon. Wọ́n bá tó máa gbóhùn um, Ah, hey, that reminds me, Monsumala. Oh, okay, wá sí church. Did you? that's why tí mo ṣe wá sáà oh. eh, there is a new job too mo get me, don't take time me. but i promise by next week my make it sir. Ah. well good news congratulations. thank you sir. Um, but even at that shall we go ló ní ìgbà àti àkókò tiẹ̀. according to the book of ecclesiastes chapter three there is a time for everything under the sun méjì ṣẹyẹ ìgbà eré ìgbà iṣẹ́ ìgbà láti kójọ ìgbà láti fọ ọmọ mm-hmm. ìgbà àtìjà ìgbà mm-hmm. àtìrẹ mm-hmm. gbogbo ẹ bẹ́ẹ̀ ni ẹ máa kábàá ìbùdó bẹ́ẹ̀ sí nǹkan tó fẹ́ fà yìí bẹ́ẹ̀ ó dára bó ṣe ní iṣẹ́ torí kò dáa kí ẹ̀dá èèyàn wà kó jí láàárọ̀ kó má rí gbígbà lọ eh, Jésù Olúwa wa náà àwọn náà níṣẹ́ ọwọ́ gbà tiwọn ah. wọ́n á tẹ̀lé bàbá wọn ìyẹn bàbá wọn ní ẹnu ayé Joseph wọn lọ ṣiṣẹ́ kápẹ́ńtà mm. so ó dà bẹ́ẹ̀ mm. but èèyàn láti fún Ọlọ́run ní ohun tó ń ṣe mm. àti ti èèyàn you see cannot serve God and and, mama at the same time so bó ṣe jẹ́ nìyẹn so ó máa wá bó ṣe máa strike balance láàrin iṣẹ́ àtọlọ́run ọlọ́run á kọ́ ẹ mọ̀. àmín àmín nǹkan tẹ̀mí náà dẹ̀ ń bá sọ nìyẹn o. mo fẹ́ máa rí ẹ dédé nílé ìjọsìn. òun gan sọ ló máa sunday Abi, ẹ ẹ my dear mo fẹ́ sáré parí ọ̀rọ̀ kan pẹ̀lú ẹ. ẹgbẹ́ àtàbúrò àbúrò láàrin. so. Mr. Man, fine boy no money. John torí Ọlọ́run, can I have my car key? Mi ti ráyè ẹjọ́. Kí mọ́tò mi mo wá gbà. As in kò yé mi mọ́tò ìwọ. Ṣó wa okay, You request your burúkú olumbi mi. ń wo mí ẹ̀? Káàwo ni kùnrin pọ̀ gbà ẹ̀ lọ́ra rí? ni yala yẹ ẹ̀ lọ́ra rí? Don't be me pé which car? I gave this car to you. Mo dẹ̀ ti ready láti gba car so can I have... Jẹ́ ìsọ̀rọ̀ kan fún ẹ àti ti oje bolo shalowo. ó kú bá bá ńlá kú bá bá ìyá alájà yín tó What are you telling me? Really? Wow. I can see you are really, really growing. O ti o ti lẹ́nu gan àbí? Èmi ti túṣẹ́ up tán. So o fi nǹkan fẹ́ máa ṣe báyìí. Kò sí problem. Èmi ni wọ́n ti ti òjebo lójà lọ́wọ́ àbí? Kò wá le. Ṣóyí ẹ. Tèmi bá wá lọ lógún lógún. Màá bọ̀ padà lọ́gbọ̀nlọ́gbọ̀n. By the time I come back, Hello. you'll be sorry for your life. Stop nagging. Stop nagging, abeg. There's nothing you can you can't do nada. Okay. She's a bad girl from the other side. She said she's loving my style. She wanna come to the matter of mine. Grabbing my kind of brother. That she want me, he's a coco. She telling me she want nobody. She's a diva, she wanna shut him. Shut him, shut him, shut him. Bẹ́ẹ̀ ni kò tún fẹ́ bẹ́ẹ̀ sùn. Jọ̀wọ́, mo fẹ́ bẹ́ẹ̀. gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ láàrin mi àti ẹ̀ dárí jì mí. àǹtí mi it is in the past now I forgive you long ago when you left shit me for me I never thought you could but you did I'm so happy now. ó ṣe gan àbúrò mi ṣe gan. <laughs> àǹtí mi ẹ kí ni ẹ guess what. kí ni. She Cheating me have finally proposed to me. I'm so happy. You're on you. Oh, I'm so happy. She Cheating me proposed to you. Yes, ma. <laughs> oh, so Whoa! Happy. Oh, it's so lovely. Fantabulous. <laughs> I can't wait. Russian sparkle. <laughs> Oh. Wow. Thank you. This calls for celebration. Yes, yes, yes. Okay. mò ń bàbúrò mi inú mi dùn fún ẹ o. wow so happy i can't believe it. ìwọ nìkan tán. yes finally. yes. Eh? Finally. I know the wedding was but yeah, I can't ah. wait. I can't wait. Ah, I can't wait. Àbúrò mi. Yeah. Nice. Ah, I'm so happy. Oh. Thank you, man. So happy for you. Wow. Ah, yeah. I'm so happy for thank you. you. Thank you. Ah. <laughs> Cheers uh, to good life, mm -hmm. good mm-hmm. marriage, and happy home. home. Thank you. man. <laughs> Mm. This is nice. I know. Mostly ah. now. <laughs> Mm. Mm. Mm. mm. Hmm? Hmm? Eh. <laughs> no problem eh, make sure pé kò tètè délé o kò dẹ̀ pè mí tó bá ti délé. àwẹ̀ ma ọ̀rẹ́ mi straight one ọ̀rẹ́ mi dé love you man. bye. She telling me she want nobody. She's a diva. She wanna shut him, shut him, shut him, shut him. Oh, baby, what's up now? Fine. How was journey? It was fine. Check fine. everybody. No, no, no, no. A beautiful woman. <laughs> Thank you. Oh, wow, I'm so happy. Kí ló ṣẹlẹ̀? Kí <laughs> Ah, good. Kí ló Me, Ní ẹ̀lọ́. Ha! Kí ló My love! Ah! ìfẹ́ mi dìde dìde dìde dìde. no no you go i didn't do anything at all mo mọ nǹkan tó ṣe i didn't do anything Go. níbi tí kú náà. wọ́n ti kú. yes. Ah. hello. ọ̀fẹ́ ìṣẹ́ tí wàá padà di méjì báyìí see má sọ anything torí nǹkan tó bá sọ mi báyìí la máa bí yẹn. i didn't do it ẹjọ ẹ ṣàánú mi please ẹjọ èmi kò mọ pa. mo ní kò dìde. ah my love wake up please wake up. ẹjọ ẹjọ torí ọlọ́ọ̀ èmi kọ́ ẹ jọ mi kọ́ ọmọ pa. ẹ tó bá ti dé station wa máa lọ ṣàlàyé ẹni tó pa mi. ẹ ló mr man mo ní kò tẹ̀lé mi. ìṣòro ta. hello ambulance i need service in me okay okay ní fọlọ́nṣọ́ balẹ̀ street ilé tó ní blue roof yẹn okay sir sir. अरे खुले हो है? What? Honey? Honey? My darling husband, I'm sorry for leaving you behind with a very sad news. I got pregnant for Shitemi, the celebrity hairdresser, and the doctor said I can't abort it. So I concluded to die rather than leave it because I'm ashamed of myself. Please, find a place in your heart to forgive me for betraying you. Ah! Dorcas! ṣètèmi adérọgbà. ẹ sẹ. ṣètìwárí kò ti wá jèrè àgbèrè báyìí. And this is going to be a very big lesson for people that engage themselves in such a from such a criminal act like yours. So fún mi gbogbo àwọn <clears throat> àwọn obìnrin tó ń bá lájọṣepọ̀ yẹn how come báwo ló ṣe ń rí ṣe mo mọ̀ pé there must something behind it àti lọ́tọ̀ fún mi ìdí ẹ̀ torí okó ní farapamọ́ fẹ́ tó bá máa wẹ̀ àbí yóò bá ṣe é. Hmm. well bí ọ̀rọ̀ yẹn ṣe ṣẹlẹ̀ lélẹ̀. ó rà bẹ́ẹ̀ dákan mọ́ oògùn tí ọba ń jẹ́ ewé rẹ̀ ló tán lórí àtàn. ewé rẹ̀ ló tán lórí àtàn bẹ́ẹ̀ ni ṣe rí wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ báyìí tọ́lọ́ọ̀ ni ó tún wá gbé láwọn kan lọ́wọ́ ẹ̀yin ò tún wá já àwọn kan tó wá jẹ́ gbòógì nínú tó ń gbélé lọ́wọ́ ẹ wo bá mi sára yín ọyìn mi inú mi sì ń dùn ẹ̀yin náà ẹ gbádùn mi dáadáa. bá mi bá mi ẹ ṣe èèyàn púpọ̀ o family nice nìyẹn o láti ọjọ́ tí mo ti rìn bàbá mẹ́ẹ̀ọ́ mẹ́ẹ̀ọ́ mi ò rí inú bàbá yìí rí mẹ́ẹ̀ọ́. ṣe é gbọ́ gbà mọ gbọ́ mọ gbọ́ gbà bá mi ẹ ṣọ̀pẹ́ gbọ́ gbìgbìgbì àní gbìgbìgbì lèmi ń retí ìgbà mo ní káwọn ọmọ lọ́rọ̀ èyí ẹ̀ wò wọ́n ní gbàgbàgbàgbà làwọn gbọ́. èmi máa fọ́ èmi máa fọ́ èmi ọ̀fọ́ àṣẹ ni máa fọ́. ọ̀fọ́ tí torí ẹ̀yẹ sọ máa ṣe. ṣé ẹ rí bẹ́ẹ̀ ti dùn mí nù tẹ́ ẹ rẹ́ owó tó pọ̀ sákàǹtì mi bẹ́ẹ̀ làwọn tó la yọ ọkọ̀jú sí yín ṣe yín wà wọ́n máa fi oore tí wọ́n máa fi jì yín nì. odidi báyìí ń lolúgbó máa ń fìgbín tọrẹ fẹ́rù ọ̀nà odidi odidi lóore yóò máa jẹ́. àṣẹ o àṣẹ wá. àṣẹ àdó ariwo rẹ̀ ń bolẹ̀. àpọ́njẹ́ olóbìnrin ti ń tọrọ ọmọ ara dànù lé sírawọ̀ ìgbọ́n kankan látọ̀dọ̀ ẹ̀. àwọn tó sẹ́ni owó sàkáǹtì mi ṣé mo rówó látọ̀dọ̀ ẹ̀ ni. bàbá màá yìí ṣe kò tí ì dún lákàǹtì tèmi kí ló kọ rẹ. ṣé tèmi ni màmá. ṣé tèmi àwọn orúmọ lè tí ì ṣe tiẹ̀ hmm. wà á ní sùúrù àwọn orúmọ rẹ bí sì lórí ọ̀rọ̀ rẹ má wàá kàn dú bó ti dúró ní kó dúró sáàmù abóníire yọ lásán sọgbọ má bá wọn yọ ẹ̀yin ọmọ táwọn orúmọ rẹ tí a kọjú sí ti ń ṣe lóore ẹ máa gbọ́ ọpẹ́ o bẹ́ẹ̀ mọ̀ sọ ewé ayé wí ẹ̀gbọ̀n wọn gbà bẹ́ẹ̀ bá a bá pé kí ni ó sùn ibi asúntà bá ní kó fò àfọ àrèbàdà yàgbá. ibi fún òyìnbá oore rẹ mà ọpẹ ẹ gbọpẹ lọ títà ẹ ọpẹ ọyẹ ẹ ọpẹ eh. ọmọ ọlọpẹ nsọpẹ eh. ọmọ ọlọpẹ nsọpẹ eh. nsọpẹ. ọyẹ sọpẹ. mi sọrin jẹ ọyẹ sọrin pàkàkàkà gbé mi ńlá ètí ìsobìnrin ogun gbà tí ń fomi ojú sàpẹ́kù ire gbogbo wọn ní ọkà kí wọn yọ dàrí ẹbọ ní kọ́ máa ń ṣe kiri ọmọ tó lọ́wọ́ o bàbá ti ń nẹnu kọ́ máa rí pè bàbá ti ń nàwọ́ kọ́ máa rí mú o. lẹ hmm. bọ́ọ̀ ti wà ní ìsìn ìwọ náà ti dọ̀kun sórí ọ̀nà tó o gbà tẹ́lẹ̀ tó o ní ọmọ tẹ̀ka tó o ṣe pẹ̀ láwọn ọ̀rẹ́ rẹ àìpéjọ ọ̀la inú bẹ́lẹ̀dà àti ẹ̀mú èyí tó bẹ́lẹ̀dà rẹ mu gangan mo ṣe lékún ọ yìí o bẹ́ẹ̀ mọ̀ sọ fún ọ sórí nídìí iṣẹ́ ọwọ́ rẹ ìdí iṣẹ́ dirundirun tó o máa ń dì tẹ́ ẹ̀ ti pokò ẹ̀. hairdresser ni sir. hairdresser. no hairdresser. ẹ ó jọ sars létí mi sórí iṣẹ́ onírun dídì o iná ló ṣe ló fi là. ọ̀là gan mọ́sàmí mọ bí òṣèré mọ́ ń sọ. Hmm. sọ́rí obìnrin tó o bá ti dáwọ́ tẹ̀ lórí báyìí ìwọ ni ó fi gbogbo ohun tí bá ń bẹ lọ́wọ́ rẹ̀ sìn. má ṣe run fún tálíkà o yóò máa sunkún tẹ̀lé ọ kí o kò sí tí ó ṣe o àbọ̀ ọba fẹ́ kégbére ọmọ tẹ̀lé ọ lókù. torí orí rẹ̀ ọ̀fẹ́ dàrú yóò bá rówó náà mọ̀. Hmm. àwọn olówó bọ́ọ̀ bá rí àwo Tinubu ṣèrùn fún un ìyàwó Dangote ṣeun fún tó pé ẹ lówó gidi dáadáa àwọn ọlọ́lá ni ọmọ tí wọ́n fi yàwó wọn sórí bàbá ti dáwọ́ tẹ̀yàn lórí tó ṣe irun báyìí ìwọ sá gbìyànjú tọwọ́ rẹ̀ kàn án létí báyìí bọ́wọ́ rẹ̀ bá ti kàn wọ́n létí báyìí ọ̀rọ̀ tí fùnfùn bá gbọ́ etí náà ni ọmọ ìrùn fún káàkiri báwọn bá dúpẹ́ ti gẹ́ran tìrìjì ọgbà yóò débi tó yẹ kó dé wọ́n wàá máa sìn ọ́ wọ́n máa sìn ọ́ tọ́látọ́lá ni ọ́ má sì lò rí i wípé ẹni tó o bá ti ṣerun fún ọwọ́ rẹ̀ sí kínni ọkàn létí ọ̀tán ibi àtẹ́lẹwọ́ rẹ̀ lọ́ọ́ ti là ńbẹ̀ ló ti lu ló ti géèyàn eléyìí tó ṣe pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀ tíwọ̀ náà bá wá lówó jù wọ́n lọ wá pàjá fún mi ń jẹ. bàbá nǹkan tẹ́ ń gbìyànjú láti sọ fún mi sí pé pẹ̀lú gbogbo àwọn stripes tẹ́ fi sọ́wọ́ mi yìí ni pé ẹ ti plus iṣẹ́ ọwọ́ mi. mo plus ẹ o. Hmm so bẹ ṣe plus yahoo fọwọn ọ̀rẹ́ mi náà ẹ ti plus hairdresser fẹmi náà. mo ti plus and minus mo ti ṣe gbogbo ẹ ayọbi kò àti kórèkun kọ ọmọ ṣeré lọ ni. tó ẹ̀yin tọ́lá yẹ gbọ́ o ẹ̀ tọ́lá yẹ gbà á pẹlẹgùn bá pé egun egun àjẹbọ lóró bá kó lóró a sì dáhùn èmi ṣe tán o ọmọ wẹwẹ mi nù tó yín. Thank you. lo plọsẹ̀ kó wọ́n wọ̀ tó fi gbọ̀ngàn fà á. Um, anyway mi ò wà nípò láti dá ẹ lẹ́jọ́ ṣùgbọ́n nígbà tí o bá fojú pẹ̀lú ẹjọ́ all and good nǹkan tó bá ti jẹ́ outcome ẹ̀ kò ní máa jẹ́ penalty. Huh? that's what I wanted to know. Ah! Ah! Ah! Ọba tó dá ni kò má gbàgbé ẹni. Bá Ọlọ́run sọ̀rọ̀, alẹ́ ti gbàrò yé ni. Ọ̀rẹ́ mi rọ́jú, má ṣe kánjú. Toró mi tí ó tò ó lè padà dé bú. Uh-huh. Uh-huh. tèmi dúró kí ọlọ́run ṣe tìyẹ má ṣojú kòkòrò sóhun tó máa jẹ́ tìyẹ atọ́ni lè ṣù má jẹ́ kó tàn ẹ́ jẹ́ o. má jẹ́ kó tàn ẹ́ jẹ́ o. If you get today má rò pé o mọ̀ ṣe rọra jayé o káyé má padà jẹ́ èyí káyé má padà jẹ́ o. place you could be with you go be, go be oh. See, if you struggle heavily you will get chance The glory of the Lord you will come short Everlasting success is for those who wait